Dialogue for fluency. Ṣé ẹ mọ̀nà? Ṣàpèjúwe rẹ̀. Ẹ tọ òpópó Dùgbẹ̀ lọ. Ẹ kọjá Èkótẹ̀dó. Àti Mọ́kọ́lá. ẹ̀yà sọ́tún ní kájọlà ẹ má yà rárá mọ́. Dialogue again for fluency. Ṣé ẹ mọ̀nà? Ṣàpèjúwe rẹ̀. Ẹ tọ òpópó Dùgbẹ̀ lọ. ẹ kọjá èkó tẹ̀dó àti mọ́kọ́lá ẹ yà sọ́tún ní kájọlà ẹ mọ́ yà rárá mọ́.